wasalaatu wasalaamu ala rasulillahi wa ba'd adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba alhamdulillah ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọba tí ó jẹ́ olóore wa látìgbà tí ẹnìkọ̀ọ̀kan wa tí a mọ̀ pé a ti dé orílẹ̀ ayé àti àtìgbà tí gbogbo àwọn kan tó ń ṣẹlẹ̀ táàtẹ̀ nímọ̀ nípa wọn ọlọ́ba yìí òun náà ni à ń dúpẹ́ fún ọlọ́ba yìí ni olùtọ́jú ẹnìkọ̀ọ̀kan wa lẹ́yìn wá náà a fi orúkọ ọlọ́ba wa ìṣọ́ kúrò lọ́dọ̀ àṣà ìtọ́ni ẹnì ìbínú ọlọ́run ẹni ẹ̀kọ́ ẹni tó jẹ́ wípé ó ń wá bí ọmọ ẹ̀dẹ́ yóò ṣe ṣe orí ibú tí òfin ní jẹ́ irúsìn ọlọ́run ọba lódodo síde lè ìjọ àṣìmọ̀lẹ́yà forum wọ́n tún ti wá ṣe àgbékalẹ̀ monthly lecture wọn ìyẹn ìbánisọ̀rọ̀ olóṣooṣù eléyìí tí wọ́n máa ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn tó sì jẹ́ wípé ti oṣù yìí òun náà ni a wà níbí ìbáyìí fún lénìí ní orí àkòrí eléyìí tó jẹ́ wípé yóò máa bá àsìkò tá a wà yìí tí yóò máa bá lọ bákan náà tó sì máa bá gbogbo àsìkò lọ torí pé nǹkan tọ́lọ́ bá ní ká wá ṣe láyé òun náà nìkan tí wọ́n fẹ́ fi bá wa sọ̀rọ̀ ní èní àwọn tí wọ́n máa jẹ́ olùbánisọ̀rọ̀ wa àwọn náà ni aṣáájú fún wa nínú ẹ̀sìn tí wọ́n sì jẹ́ olùbánisọ̀rọ̀ lójú ọ̀nà ọlọ́run ọba a ti mọ̀ wọ́n lórí dáadáa yìí abẹ́lọ́ ọba kọ́mọ̀jẹ́ ká mọ̀ wọ́n sí ìdàkejì àwọn náà ni ustaz wa abdulrasheed hashim tí wọ́n jẹ́ olùdarí fún ilé ìwé muflihun high school ní ìbàdàn nǹkan tó máa fi bá a sọ̀rọ̀ òun náà ni taisa akuna abdan robanijan báwo ni mo ti fẹ́ di ẹrú sí ọlọ́run ọba olùjọ́sìn fún ọlọ́run ọba ní òdodo láláì ní máa gba àsìkò wa lọ síwájú mọ́ àwọn òtájú àwọn bá wa bẹ̀rẹ̀ lórí àkọ́rí ìbánisọ̀rọ̀ náà bẹ́lọ̀ ọba kọ́mọ́tẹ́lá ṣe nírọ̀rùn fún àwọn òtájú àti àwọn táwọn ọgbọ́n wọn náà àmín أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونوثه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ọba tó já sí pé ó gbogbo àwa tá jẹ́ dá ká lè máa jọ́sìn fún un ká lè jẹ́ ẹrú sí òdodo ọlọ́run ni wà máa kọ̀ látùlì jìnnà wà lè ń sà ìlàlì àbùdù àṣẹ dídá tèmi ọlọ́run dá èèyàn àtàlìjànú mi ò dá wọn fún nǹkan kan kọjá kan lè máa sìn mí kan jẹ́ ẹrú sí òdodo fún èmi ọlọ́run atọ́rọ àlékún ike àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí ń tẹ̀lé ìlànà wọn ti di ijọ́ gbèǹde alkiyama ẹ̀yin ẹrúsìn ọlọ́run eléyìí nètò tí àwọn ọmọ ìyá wa ní àṣùmùlíyà forum tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ abẹ́lọ́n kó máa ṣàlékún dáadáa fún wọn jẹ́mọ́ tó bá rí bẹ́ẹ̀ nǹkan ní a fi sọ̀rọ̀ ó mọ̀ rẹ̀lívàǹtì pọ̀pẹ̀ lásìkò tá a wà yìí kaifa akunu abedan robbanijan how will I be a true servant of Allah báwo ni mo ṣe fẹ́ jẹ́ ẹrú sí ọlọ́run ọba òdodo torí pé lónìí nígbà téèyàn bá wo tí ń ṣẹlẹ̀ lágbàáyé téèyàn bá wo àwọn ìròyìn tá à ń gbọ́ nígbà tá a bá ń ka àwọn nǹkan lórí social media èèyàn ọmọ wa rò pé àbáyé ti fẹ́ parẹ́ ni nígbà tá a bá ń rò wípé ah, àwọn èèyàn tá a tó rò bọ́ yẹ kán jẹ́rú sí ọlọ́run tòótọ́ rèé nígbà tá a bá ń ka ìròyìn kódà wọn ò tún sẹ́ndì àwọn fídíò míì tí fi mọ̀ pé òdodo lọ̀rọ̀ kèé ṣe irọ́ tí ẹni tó hùwà abúyẹn náà tó máa sọ̀rọ̀ pé ah, ah, àáfàá kí lọ́wọ́ asun yín débi orí ọmọ tẹ́ ẹ wá géun ná pé ẹ sá dárí jèmi o ẹ dárí jèmi níjọ́ tí mo kọ́ wò bà mí ó túmọ̀ sí pé ẹni náà wà guilty a bá ráwọn abú lọ láwùjọ tí mùsùlùmí náà wá wà ní àwọn tó ń abú nígbà tá a bá ń àṣẹ ntọ́ yẹ kí ọ wà lára kálukú òun là ń pè ní àrọ̀bàníyà àrọ̀bàníyà yìí òun ló ti sọnù fọ́pọ̀lọpọ̀ mùsùlùmí pàápàá láàrin àwọn ọ̀dọ́ ìyẹn ló fà lónìí nígbà tí n bá débi sífàtù làábùdì àrọ̀bání àwọn ìròyìn wo láàrí lára ẹni bá fẹ́ jẹ́rú sí ọlọ́run tòótọ́ àṣewọ́ bá fẹ́ jẹ́ abudan rọ̀bàníyàn àwọn ìròyìn kan bẹ́ẹ̀ bì ń sọ tí ò nífẹ̀ẹ́ dínlógún nínú àwọn ìròyìn lápẹẹrẹ ń sìn kí n tó bọ́ síbi tí ń jẹ́ aláàbùdùrọ̀bá ní gangan ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí wọn ní tẹ́rìbíyà ìsìlámíyà rọ̀bàníyà ire ní ti ìsìláàmù tí ó sọ̀yàn dẹni ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí tó bá gbọ́ wáàsí mẹ́wàá wáàsí mẹ́jọ nínú mẹ́wàá wáàsí àrọ́dù àlá microphone àrọ́dù àlá android wáàsí tí ń wá kiri wípé a fẹ́ yọ ẹ̀rọ a fẹ́ yọ àṣìṣe tí ń bẹ lára àwọn èèyàn òun ti wá gbàgbé àṣìṣe ara rẹ̀ wọ́kọ̀ úú sí akitari mímọ́ fọ́rù mẹ́nuhù bí ọ̀rọ̀ ṣẹ́kù Islam ibùdó tẹ́míyà a wà rí pọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ga tí wọ́n tó lọ tira wọn bọ̀ ó burú ju tí wọ́n ń sáńbẹ̀ lọ ìyẹn lọ́jọ́ sí pé tọ́píìkì jíjẹ́ ni ọlọ́run ó yàtọ̀ sí pé irùngbọ̀n mi pọ̀ lásán ó yàtọ̀ sí pé ṣòkòtò mi lòkè lásán ó yàtọ̀ sí pé mo wé láwẹ̀ní lásán ó yàtọ̀ sí pé ìyàwó mi jẹ́lẹ̀ àwọn olùjà ààbò ó ń bojú lásán ó yàtọ̀ sí pé mo ákùrà ní sórí ó yàtọ̀ sí wípé mo gbọ́ lárúbáwá ó yàtọ̀ sí wípé mo máa ń ṣe náfìlà òru àwọn kàwárí jù tí wọ́n ń pa àwọn sàádé tá ń lè ṣe náfìlà òru tó wọn àṣẹ ń tó sọnù lára àwọn kàwárí jù òun ní kí ni o àrọ̀bà níyà jíjẹ́ ni ọlọ́run tòótọ́ jíjẹ́ ni ọlọ́run tinú tẹ̀yìn ìyẹn ló fà tọ́já wípé tá a fi bẹ̀rẹ̀ òun níbi tọ́lọ́ ti sọ̀rọ̀ ọ̀rọ̀ bá níyà gangan nínú súrọ́tù imran quran chapter three verse seventy nine ọlọ́run ní máa kánà rìbáṣàrin áyù tíyàwó lọ́wọ́ lè ọba wàlẹ̀ hukuma wà nùbú wátà fún mọ̀yẹ kúlà lè náà sì kúnú ìbádán límídú nílà wàlákin kúnú tó ọba ọlọ́run ní kò tọ́ sẹ́dá kankan kò tọ́ sí èèyàn kankan kò tọ́ sànàbí ọlọ́run kankan ká wá fún ní tírà látọ̀dọ̀ àwọn ọlọ́run ká tún gbé ìdájọ́ ẹ̀sìn lé lọ́wọ́ wànùbú wátà tàbí ká tún ṣe lánàbí ọlọ́run ẹ̀ lérí ọ̀tọ́ kọ́ wá sẹ́ pé súnmọ̀ yẹ kú làlí náà kọjá sí pé tí ọmọ wa sọ fáwọn èèyàn ni wípé kúnú ìbádánlí míndúnilá kọ́ wá máa sọ fún wa pé ẹ̀yin èèyàn ẹ jẹ́rú sí mi o jẹmọ́ ńgbà tàbá padà nílẹ́kọ̀ọ́ ìlọ ọ̀pọ̀lọpọ̀ àfáà lónìí ọ̀pọ̀lọpọ̀ aṣíwájú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ẹni tó fẹ́ ṣe bí ẹni ni ọlọ́run lòun yóò fẹ́ sọ lẹni ọlọ́run tó dáa jù ń sọ àwọn kan dẹrú fúnra rẹ̀ kò ọba ọlá kò fún ànábì ọlọ́run abẹ́ èèyàn fún lọ́rọ̀ ọlọ́run ká fún ní súnà ànábì ká gbé lánàá sọ pé kọ́ wa máa sọ fún pé ẹ jẹ́ fún mi iṣẹ́ wo làwa tá a musulumi mùsùlùmí tá a járò lé wọn tá a máa sọ wàlákínkúnú rọ̀bánì yìí náà ẹ jẹ́ rọ̀bánì yún àti ẹ jẹ́ ẹni ọlọ́run tòótọ́ ẹ jẹ́ ẹni ọlọ́run níwájú lẹ́yìn ẹ ẹni ọlọ́run ẹni lókè gbogbo oríkèríkè ara yín ẹ fi jẹ́ ẹni ọlọ́run bima kuntum tu'allimuna al-kitab àfẹ́kẹ́ ẹ lè jẹ́ ẹni ọlọ́run yẹn pẹ̀lú nǹkan tẹ́ ẹ kọ́ nínú pẹ̀lú nǹkan tí wọ́n ń kọ yín nínú tírà pẹ̀lú nǹkan tó ń ṣàlàyé fún yín nínú ọ̀rọ̀ ọlọ́run ọba wàbí máa kàn tó ń àtàwọn nǹkan tẹ́yìn náà ń kọ́ tẹ̀ ń gbẹ́kọ̀ lórí ẹ̀. tá a bá lọ wọ àfẹ́kìlọ́ ọlọ́run fẹ́ gbogbo wọn jẹ́ rọ̀bánì ẹni ọlọ́run tòótọ́ àwọn àfáà ní kí wá ní jẹ́ a bá sọ pé èèyàn kan ẹrú ọlọ́run tòótọ́ ni ẹrú sí ọlọ́run tòótọ́ ni ìtí ọ̀rọ̀ táwọn onímọ̀ dẹ̀ sọ lórí ẹ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n kò sásìkò torí pé ìsìnfàtù yẹn gan ni mo fẹ́ focus tọ́pìkì wà sí gan ni káífà àkúnù abidanrọ̀ bàníyà how will I be a true servant of Allah báwo ni mo ṣe fẹ́ jẹ́ ẹrúsìn ọlọ́run àwọn tí ó jọ àjẹrúsìn ọlọ́run yẹn bí ogún ni màá sọ ń bì pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àáfàá ní tábà sọ pé ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká lọ gbọ́n tí ń jẹ́rúsìn ọlọ́run yé àáfàá ní alákọ̀ọ́kọ́ òun ni àlàábùdù àlìmọ̀nsúbù ìlárọ̀bìyí lìṣídàtì ìbádàtì yìí wà ílímì yìí wà ámẹ́lì yìí bìmọ̀ yáàlám ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ni pé ká tó sọ pé ẹrú ọlọ́run tòótọ́ léèyàn yóò jẹni tó já sí pé a máa ń sàfitì ẹ̀sọ̀dọ̀ ọlọ́run tó bá fẹ́ jẹun ọ̀dọ̀ ọlọ́run ó ṣiṣẹ́ ọ̀dọ̀ ọlọ́run ó fẹ́ yàwó gbogbo nǹkan rẹ̀ kí lọ́lọ́run ìlànà ọlọ́run ni ọjà ni tí máa ń sin lọ́run rẹ̀ ọlọ́run ní kírun fún ọlọ́run ní gbàwẹ̀ fún kìí ṣe èèyàn ló ń sìn wà ílímì yìí wà yìí ó tún wá mà lórí ìtọ́lọ́n ó tún wá ń lo ìmọ̀ àwọn èèyàn nímọ̀ lónìí wọn ìyàtọ̀ ń kéèyàn nímọ̀ àti kéèyàn olómọ̀ láàyè làábùdù rọ̀bà ò ni ọlọ́run rárá èèyàn ò lè bí ilmi yìí ẹni tó ń lo ìmọ̀ rẹ̀ ní ọ̀jẹ̀ ni ọlọ́n àáfàá nítumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun lọ̀rọ̀ tí àáfàá wa ibnu ashur tí àwọn sọ wọ́n ní wípé tá a bá ń sọ pé èèyàn jẹ́ ni ọlọ́n àwọn ẹni ọlọ́n á ń yẹ̀ kú nù mukhlisina lillahi dúnà gẹ́rì yìí ẹni tó já pé gbogbo ń tó bá ń ṣe ìkíláàsì ó ń ṣe nítorí tọ́lọ́n tó bá jẹun ó nítorí tọ́lọ́n tó bá ṣe wáàsí ó ṣe wáàsí nítorí tọ́lọ́n tó bá fún èèyàn lówó ó fún lówó nítorí tọ́lọ́n tó bá náwó sẹ́sìn ó náwó sẹ́sìn nítorí tọ́lọ́n afá níta bá ń sọ̀rọ̀ aláàbùdù rọ̀bání àrọ̀bání yún òun lẹni tó jásí wípé mùkùlìsún ìyẹn ẹ máa wò mo ṣe ń sọ lẹ́ẹ̀kan gbà bá débẹ̀ nínú àwọn tírà tó lè sọ ọ̀yàn di ẹni ọlọ́run òun ni riyadu sọ̀lẹ̀hìn ìmáàmù Nawawi a ah, alayhi rahmatullah ọlọ́run bá ní kẹ́ ìmáàmù Nawawi mo máa ń sọ láìmọye ìgbà nínú àwọn wáàsí mi ẹni tí wọ́n bá fi rìyádù sọ̀lì yìí náà train ẹni ọlọ́run ní ọ̀jẹ̀ yẹkúnù rọ̀bánì jan wà yẹkúnù sọ́ọ̀lẹ̀ han sẹ́ẹ̀rí lónìí àwọn tó yẹ káfìrẹ àwọn èèyàn ah mọ́jẹ̀ tí ìdè nígbà bá débi ọ̀rọ̀ tẹ́rìbí àásọ ẹwọ ríyádù sọlíìn bó ṣe bẹ̀rẹ̀ síra yẹn báàbùlì ikhlas ẹ̀ṣìdọ́rù níyà ọ̀rọ̀ àníyàn ni bàbá níwà wí fi bẹ̀rẹ̀ àwọn tíra tí wọ́n bá kọ báwọn àwọn tó bá fìrẹ̀ wọ́n yẹ ní ọlọ́run kèé ṣe tó dá sí pé ìjọ alákọ̀ọ́kọ́ tí ó lọ wá sí tẹ́rí bí àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe fún òun ni wípé kí ni àrọ́dù alágate àsọpẹ́ rọ́dù òsì nínú Islam ànábì òfin rọ́dù bẹ̀rẹ̀ dá wà ànábì tó bá ṣe wá sí mẹ́wàá rọ́dù ò lè jẹ́ méjì àbí mẹ́ta ń bẹ̀ ṣé lọ gbogbo àdíìsì àdíìsì mélòó nínú gbogbo àdíìsì wà ní Bukhari Muslim mélòó láàdíìsì rọ́dù ń bẹ̀ àáfà ẹwọ́n ìyádùsọ̀lì ọbẹ̀rẹ̀ pẹ̀lú ìkíláàsì nígbà bá sọ̀rọ̀ kíláàsì wọ́n mọ̀ bọ́ sọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ sùúrù ọ̀rọ̀ taubà ẹ worú àwọn tíra yẹn ọwọ́ parí ẹ̀ síbi àlùjẹ́ náà irú ẹ̀ tẹ́lá fi rìyádù sọ̀lì náà sáfìrè yẹ̀kúnù rọ̀bánì wà ẹni ni mukhlisun lillah a ni ọlọ́run ẹni tí ń ṣe nǹkan torí tọlọ́ndún náà àfáà wa Ibn Abbas àwọn ń sọ nínú ọ̀rọ̀ tí wọ́n níta bá ń sọ̀rọ̀ rọ̀bà níyà pé àwọn rọ̀bà ní yún àwọn ẹrúsìn ọlọ́n tòótọ́ rẹ̀ wọ́n ní hùkàmọ́ ìlàmọ́ ṣùlàmọ́ wọ́n lòun làwọn tó já sí wípé àwọn ọlọ́gbọ́n èèyàn àwọn tí hikima ń bẹ́ẹ̀ fún ìlàmọ́ àwọn tó ní mímọ̀ tí wọn ò dúró lórí àìmọ̀ kan tí wọ́n tó ń wá mọ̀ síwájú ṣùlàmọ́ àwọn tí wọ́n máa ń ṣe sùúrù tán máa ń látẹ̀mọ́ra tí ṣòro bá dé látọ̀dọ̀ ọlọ́run àwọn sọ bá yẹn afáwa alhassan àwọn ní àrọ̀bà ni yún lọ́dọ̀ tàwọn òun ní alfuqaha àwọn tó gbẹ́sìn yìí àwọn tí wọ́n ń ṣègbìyànjú lórí pé bó làwọn ṣe fẹ́ gbọ́ ẹ̀sìn yìí àfáwa rọ̀bíì bùnà anas àti àfáwa àtọ́ àtàfà wa kọ̀tàádà àtàwọn míì nínú àwọn onímọ̀ wọ́n ní lọ́dọ̀ ọ̀tàwọn tá a bá ń sọ̀rọ̀ pé ẹrú sí ọlọ́run wọ́n ní alu ìbáadà wàhálù tẹ́kwa àwọn tí ń sin lọ́run àwọn tó páyà ọlọ́run àwọn nìyẹn jama tá a bá ti lè gbọ́ gbogbo eléyìí yé ti mọ̀ wípé àṣekè èèyàn tó lè jẹ́ ni ọlọ́run yóò jólùbẹ̀rù ọlọ́run yóò jẹ́ ni tí ń sin lọ́run yóò sì jẹ́ ni tó ọyẹ wa jẹ́ bọ́ síbi káyínfà àkúnù abidan rọ̀bàníyàn tọ́pì gangala wá débẹ̀ báyìí bó wá láàṣẹ jẹ́ ni ọlọ́run tòótọ́ táà ní jẹ́ pretenders tọ́já sí wípé lódodo ìwọ̀nba ń tá bá ṣe ẹni ọlọ́run láàjẹ́ àáfàá ní ẹjẹ́ wa mú ní kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ sifatul abdi rọ̀bání ẹ bá fẹ́ jẹ́ ni ọlọ́run àwọn nǹkan tí ó jà jẹ́ ni ọlọ́run la fẹ́ máa kàí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ alábùdù rọ̀bání yòhíbù lọ àkẹsíran àáfàá níròyìn àkọ́kọ́ ẹni tí ó jẹ́ ni ọlọ́run yóò nífẹ̀ẹ́ ọlọ́run tí ó pọ̀ jẹ́mọ́ èèyàn wá lè nífẹ̀ẹ́ ọlọ́run àfi kọ́mọ ẹjọ́sìn fọlọ́run àáfàá ní ìfẹ́ ọlọ́run yìí yóò máa fa dàwámùlì mahabba gbogbo ìgbàlè yóò máa nífẹ̀ẹ́ ọlọ́run ẹ ń bá nífẹ̀ẹ́ ọlọ́run òun ni wọ́n sọ pé Allahu akbar Allahu akbar yóò sì di tó ń ṣe lẹ̀ yóò lọ kírun òun bráùsì òun chaati òun ṣe fídíò court wọ́n sì pè alágbá ẹ̀pẹ̀ mi padà wọ́n ti pè ní mo fẹ́ lọ kírun aláàbùdù rọ̀bá nínú. ó nífẹ̀ẹ́ ọlọ́run arapó nífẹ̀ẹ́ ọlọ́run ntọ́lọ́run bá ti ní ó ṣe kéé nílá ìjáàbù tó lò wọn ò bá gbógun tì lórí ìjáàbù kí gbogbo ayé ó gbógun tì kò ní fi ìjáàbù lẹ̀ torí pèsè ọlọ́run ọba ní bẹ́lẹ́mìí ẹ̀ ìwọ tó ọba wá ń sọ wípé ẹni ọlọ́run ni ọ àwa dénú gbáàyà rẹ ọ̀rọ̀ ọlọ́run ò nítumọ̀ ìyá ń jà wọn mùsùlùmí wọ́n fi àwọn mùsùlùmí sẹ̀sìn ìwọ́ wá ní wípé ta lọ́ra wọn náà ní jàbùlò ṣé jàbùlò kàn mú fọ́wà ńlẹ̀ yìí sọ yẹ kí wọ́n máa ṣe rálì nítorí ọ̀rọ̀ jàbù ní ìsìn tiẹ̀ wá yẹ dá sọ̀rọ̀ báyìí yẹ rẹ wò ẹni tẹ́ ẹ bá rí tó nífẹ̀ẹ́ ọlọ́run bá ọlọ́run tí wọ́n bẹ̀rẹ̀ lé gbógun ti tọ́lọ́hún wàhálà ó sì dé ìbànújẹ́ ó dé kódà ó lè sàárẹ̀ tí wọ́n rọ tiẹ̀ lọ́sọ̀ ṣútù pé kí ló dé ọmọ tán náà ń torí ìjáàbù lánàá ni bí wọ́n ṣe ń sunkúnnu náà bá ń gbọ̀n pé torí pọ̀ mọ́ lò jáàbù ìlọ́jẹ́ kárọ̀ àtórí ìjáàbù <laughs> wàhálà ẹ̀ fura tó ẹni ọlọ́run ni. èyí ò ní fi ọlọ́run afọ alẹ́ tí ọ̀jẹ̀ ni ọlọ́run yóò nífẹ̀ẹ́ wa Muhammad sallallahu alayhi wa sallam ṣe sọkwa tá a bá wá sọ pé a nífẹ̀ẹ́ mọ́ pọ̀ nínú ẹ̀mí wa yóò ṣe máa bú ànábì táwa dákẹ́ yóò ṣe máa ṣépè tá a dákẹ́ yóò ṣe máa sọ̀rọ̀ òdì tá ní fèsì yóò ṣe máa bú àwọn sàbí tí wọ́n gba àdíìsì wa afa alárapá nífẹ̀ẹ́ ànábì mọ̀kọ́tẹ́dì yandi adìyí wà súnátì a máa tele suna anabi, a tele tẹ̀lé lànà rẹ̀ ànábì ìfọwọ́ òsì jẹun àní ìfọwọ́ òsì jẹun bóò lànábì bóò ló ṣeṣe pẹ̀lú àwọn ará àdúgbò rẹ̀ bóò ló ṣeṣe pẹ̀lú àwọn ará ànúlù rẹ̀ bóò ló ṣeṣe àwọn mùsùlùmí sànẹ́bì máa ń ṣépè fáwọn mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ ṣé máa pè wọ́n ló bú lórí social media gbogbo ń tàn rí lásìkò èyí ọmọ wa rò pé iná líláyì wà iná ilé ìrọ̀jẹ̀rún ìwọ́ tó ọba nífẹ̀ẹ́ ànẹ́bì ọmọ ṣe súnà rẹ̀ o ní ìtako súnà èyí tí ìmọ̀nì rẹ̀ ọba tí ì gbé ọmọ pé ah, wàlá ìmọ̀nì mi ò tí ì gbé ṣùgbọ́n mo gbà pé súnà ni ó nífẹ̀ẹ́ ànẹ́bì sallallahu alaihi torí wípé ẹni tí wọ́n bá dákọ̀ ànábì tí ò sàtàlátù tí ò ní sallallahu alaihi wa sallam ẹ ti gbà pé àlùbáhílù nìyẹn àwọn ló ń tàn kódà ó tún láwọn ojú kọ́náwó lọ àáfàá ní àmọ́ nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ sàtàlátù fún ìyẹn jẹ́rú yẹn lẹ́ẹ̀kejì ìròyìn ẹlẹ́ẹ̀kẹta alábùdù rọ̀bá ní yuhibbul qur'an al-karim jama ọ yàtọ̀ sí pé ká àfà á nífẹ̀ẹ́ Qur'an àfà níbo láṣẹ wá nífẹ̀ẹ́ Qur'an àti nífẹ̀ẹ́ ọlọ́run tó sọ Qur'an kalẹ̀ àti nífẹ̀ẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ Qur'an kalẹ̀ fún á wà nífẹ̀ẹ́ Qur'an tó sọ kalẹ̀ fún arapa nífẹ̀ẹ́ Qur'an á máa fẹ́ gbọ́ Qur'an tó bá ń pè Qur'an ẹ pa Qur'an yẹn ẹ pa ẹ bá ń fi fújì sí ẹ fà wílò sí ẹ fi gawúre o sí ẹ fi kí ló kọ rẹ̀ sí rẹ̀ àwọn tí máa ráàpù yẹn ẹ fi gbó wọn sí ẹ ń bá jẹ́ àlàábùdù rọ̀bá ni wàhálà ìtọ̀ bá ń gbọ́ Kùránì inú rẹ̀ ó sì máa dùn pé á ọ̀rọ̀ Ọlọ́run rè ẹ rẹ̀ tí ọmọ gbọ́ Kùránì tí ó sì máa sọ̀kan irú ìtọ́sẹ̀lẹ̀ sanabi wa Muhammad sallallahu alayhi wa sallam Abdullahi ọmọ Mas'ud ọlọ́mba ni yọ́nu sí anabi rẹ̀ Ibn Mas'ud ọ̀yà ka Kùránì fún mi ó ní akọrọ̀wù lákàlù Kùránì wà lè ka ounzi kí n ka Kùránì fọ ṣebí wọn sọ Kùránì anabi lẹ́mi náà fẹ́ máa gbọ́ Kùránì látẹnu ẹlòmíì tó yàtọ̀ sí mi àyà tó wá kà níjọ jọna àwọn olórí nàìjíríà àwọn olórí ayé ọ̀yẹ̀kẹ́ gbọ́ àyà yẹn ó ní fàkàìfà ìdájí náà mi ń kúlẹ̀ tí ń bì ṣẹ́yìí wàjí náà bí kàlá àwùlá ìṣẹ́yìí dà bó ní òṣèré ń jọ ọgbẹ́ ìdí àlùkìyàmọ̀ nígbà tá a bá mọ àwọn ìjọ kọ̀ọ̀kan wá àtẹ̀ntí ọ̀jẹ̀ lẹ́rìí fún wọn gbogbo àwọn èèyàn yìí èmi náà wà ìwọ náà wa ń sunkún ànàbí nígbà tó ṣe ájì kan ṣé mo sọ ntọ́lọ́ ní sọ báyìí ṣé kèé ṣe pé ntọ́lọ́ ní sọ mo ṣe kí ni o mo ti dẹ́kù wọ́n ní wà ànábì ajẹ́rìí pé ntọ́lọ́ ní ọ̀sọ̀ ọ̀sọ́ jẹ́bá ibùdó mọ̀ sóòdì kakùrà ní Anabi bá dà nìkan bá ń sọkún ó ní hasbuk hasbuk hasbuk ànábì bẹ̀rẹ̀ sí ní sọkọ́ kí ló fa ẹkún ó ń gbọ́ kùránì ìbẹ̀rù ọlọ́run wọlé sí lẹ́mìí tí wọ́n bá ń gbọ́ kùránì ṣèbó tó máa fẹ́yìn ni ẹni tó nífẹ̀ẹ́ kùránì ó gbọ́ kùránì ara tá nífẹ̀ẹ́ kùránì á máa ka kùránì ìyẹn ló fa àlùmọ̀ ayáṣà má alukur'an wà bìlì kur'an àfa àmọ́ nájú pẹ̀lú kur'an ẹ gbogbo kan gbogbo ala ní pocket kur'an àmọ́ ta pocket kur'an ní káàkiri lónìí pocket phone ó ti wà hundred phone ó ti wà báyìí mélòó nù wá lọ́n ka kur'an mọ́ lórí fóònù tèmi nìkan àìmọye kur'an ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìtọ́jú arabiki ìtọ́jú arabiki àti english ìtọ́jú arabiki tuntun ní translation mi àfa lónìí ṣe bá ń gbá hundred phone ó kì í sáà ara ẹ̀ náà ni ká máa sọ túmọ̀ Quran kọ́mọ̀ jẹ́nu àwẹ̀ nìkan láàmú ṣe tẹ̀síìr irú bá ṣe ń ṣàlàyé ẹ̀sìn náà táwẹ̀ bá tó lọ ká tó máa ṣàlàyé ẹ̀sìn lọ́jà àwọn ọmọ ìyá wa ṣùmùlíyà kan rò pé tọ́lọ́run yẹn ṣe nú àwẹ̀ nìkan ló tún faruwá àti olóṣooṣù yìí pé káwọn mùsùlùmí ó lè gbẹ̀sìn wọn yé kán lè sọ̀rọ̀ fáwọn tí wọ́n máa tàwọn jẹ. àfa tó bá rí bẹ́ẹ̀ á nífẹ̀ẹ́ Quran á dẹ̀ máa lo òfin dùn rẹ̀ á rí Quran sí dùsúrù hayati náà jẹ́ àrọ̀bá nínú yẹn àfààní yẹn nìkan tó kọ́ ẹlẹ́kẹrin ẹni tí yóò máa jẹ́ aláàbùdù àrọ̀bá ní yóò ní alìímánú làánìk ìgbàgbọ́ òdodo ìmánì tó yanrantí tá a bá ń sọ̀rọ̀ ìmánì oríṣiríṣi ó kọ làwọn àfáà máa ń pè ìmánì òun náà wọ́n ń pè ní àlàkídà òun náà ń pè ní usulu di òun náà ni alifikiul akbar òun náà ni àṣẹríà àtàwọn ọkọ̀ míì táwọn àfáà fún àṣewọ̀tọ́ ọ̀fẹ́ jẹ́ aláàbùdù rọ̀bá ni ìmánì rẹ̀ ó jẹ́dò ọ gbà pé kúlíhúwà lọ́wù ahadun ọ̀kan ṣoṣo lọ́lọ́ òun ni àlọ́kọ́dírù lèmọ̀kútádírù òun náà lálágbára tẹ́nìkan ò lè borí ẹ̀ òun ni àlàáfíìsù òun lọ́ba adé borí ọ gbà pọ́lọ̀ ni àrọ̀zákù òun lọ́ba tó ń ṣèjẹ́ ẹ̀mú

ìmọ̀nì yẹn tó ṣe nú ayé wa pọ̀ a níṣòro ìmọ̀nì ni oníjà lọ ṣọ́ọ̀ṣì ni oníjà lórí òkè òun ni oníjà lọ ẹnumí òkè ẹnumí ilẹ̀ ẹnà sáàrin ẹnà sọ́tàn ìmọ̀nì ni oníjà lọ́mọ ẹ̀wẹ̀nú odò ìmọ̀nì ni oníjà sọ̀rọ̀ obèjì ìmọ̀nì ni oníjà sókè ìbàdàn òun ni oníjà sọ̀sùn òṣogbo òun ni gbogbo àwọn ẹbọ tí ń ńlẹ̀ yorùbá ìmọ̀nì ni oníjà ọ̀sá gbogbo orí ẹ bá worí ti bá orí jẹ́ gbogbo ọrùn báyìí ẹlòmíì ti sá gbẹ́rẹ́ bẹ́ẹ̀ gbẹ́rẹ́ méje gbẹ́rẹ́ twenty one gbẹ́rẹ́ forty one gbẹ́rẹ́ three hundred àáfà ó ti kó àtàrí rẹ̀ rí gbogbo ọrùn rẹ báyìí ó ti kálẹ̀ ìmánì ni ò sí fún ọ náà ni àkídà òun ni ká nígbàgbọ́ òdodo àdìsọ́kàn òdodo pé ọlọ́run ọba ọ̀nbẹ ní sámà gbogbo nǹkan yẹn ni ó jẹ́ àgbàpá àwọn wa wọ́n ń kọ́ṣẹ́ wálẹ̀ àwọn ànábì ọlọ́run ọba ń bẹ tọ́lọ́run àti gbogbo tí ma sí torí nìkan orí topic kan ní lọ́tọ̀ àáfàá lẹ́yìn tí ó jẹ́ aláàbùdù rọ̀bá ni ọ gbọ́dọ̀ jẹ́ ìmání yan ẹni tí ó ní mọ́ni sọ́dọ̀ ni àkọ́dí yan ẹni tí ó ládìsọ́kàn tó dáa sọ́lọ́n yóò wà fún gbogbo àwọn bú wípé ẹnìkan lágbára jọ lọ́n lọ pé dí wípé ní ẹ̀bẹ̀rù ayé bẹ̀rù òun lẹ́ẹ̀mẹ́ta ẹni tí mọ́ni bá ń bẹ́ẹ̀ fún kọjú sọ pé rí ayé ṣe wọ́n ní yọ ọkọ ẹ̀yìn sọ́lọ́n yọ wàá kọjú sáyé nígbà ayé bá wá dé yọ wàá ẹsẹ̀ kọjú sọ́lọ́n tó o bá kú níbi tó o ti ń wáyé ńkọ́ tó o bá lọ fẹ́ kọjú sọ́lọ́n èṣù ọ̀wá jẹ́ ọ̀rọ̀ fún ọmọ ńkọ́ àbá àfáà tó ní pé o gbọ́dọ̀ jẹ èèyàn kó o tó jẹ èèyàn ìtumọ̀ ẹ̀ ní pé o lè máa pa àyàn jẹ wọ́n lè bọ́ òfòrí èèyàn fọ́kọ mu àfà o lè jẹ́ àlà ábúdù àrọ̀bá níbà o lè jẹ́ ní ọlọ́run pẹ̀lú kọ́ ọmọ ẹ̀dán ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ oṣó káàkiri àfáàwá sùfúyánù àfáórí ọlọ́run bá ní yọ́nú sí wọn ní láìsàlì ìmánù bíi tamọ́ ní wàlá bíi tahali wàlá kínmá wà kọ́ra fìlkọ́l wà sọ̀dákọ̀ wúlá amẹ́l wọ́n ní mọ́ni táwa ń sọ yìí kèé ṣe pé téèyàn kẹ́ mọ́ rò kí àwa náà ní mọ́ni àwa náà gbọ́ lọ́n gbọ́ kèé ṣe tamọ́ ní kẹ́ mọ́ kílèmù o kèé ṣe téèyàn kẹ́ mọ́ jẹ̀ná lásán o wàlá bíi kèé ṣe pé téèyàn fi máa ń sọ̀sọ̀ pé ẹ̀yìn àwa la rí báyìí afa ni walakin ma wa kọrọ filọkọlbi wa sọdakọ ulamel ìtòrìnlẹ̀ inú báyà wa ah alọ́sẹ̀wúrà dá wa kan láàrin ìbàdàn sí wò lọ́nà lálùpọ̀n ah bàbá yẹn tó bá ti kú ọlọ́run bá ní gbàlẹ́rú rúra dá wa inú igbó níbi àwọn local government yanu ọ̀fà ọ̀nà yanu ọ̀fà yẹn gangan ni bàbá yẹn nìkan ló kù tó ń kírun nínú agbogbo àbá wọ́n sọ àwọn yòókù di kiri yó bàbá yẹn tó wá já sọ́jú kódà mọ́ná tipa amúwánú ìbàdàn bì nígbà táwọn àlùbásọ̀rù tán máa ń ṣe ojú yẹn wá ṣùgbọ́n wọ́n lójú yẹn kò sí kọ̀ látúnṣe bàbá yẹn nìkan àwọn ìyàwó òdi ẹ̀gán àtàwọn ọmọ wọn ti di christian mọ́sálásí sí wà lábà mọ́sálásí bàbá ọ̀rẹ́ ni tí ó mu lọ ńgbà táwọn sáà ń ṣe eré dáwọ́lá dáwọ́ àti ráàkì ọ̀tọ̀ labàtà adé sí gbogbo àwọn ní àbáyé villages àwa ń lọ ọbẹ̀ àwa ń lọ sí wáàsí ń bẹ̀ àṣejù wáàsí alẹ́ ń bomi ibòmí wáàsí ẹ̀yìn ṣubú yìí làwa ṣèwádìí ní mọ́sálásí kan bẹ̀ lábàá ṣùgbọ́n òun èkìrún bẹ̀ kí láàdé làbá ń káwọn aráàbà bá ń wò wà báyìí bí ìdọ̀lẹ́nu gbogbo wọn ti di christian wọ́n ní kò sí mùsùlùmí lábàá wọn ni a gbọ́ pé wọ́n ní mùsùlùmí bẹ́ẹ̀ mọ́sálásí ẹni mọ́sálásí nù ṣùgbọ́n kọ̀ọ̀sẹ̀ tí ó kírun ń bẹ̀ a kí ló dé abáṣewádìí rẹ̀ bàbá tó jẹ́ mùsùlùmí òun nu afọ́jú àtàdọ́dọ́ rẹ̀ afa bàbá ìyàwó ẹni pé bàbá kí lóhùn nìkan lòun kú mùsùlùmí gbogbo àwọn christian fàwọn di kèfèrí báyìí wọ́n láwọn ìyàwó òun gan tani fáwọn ọ̀pọ̀ ìsìn òun gan tó wọn ọba ṣe kíni o tó wọn ọba di kèfèrí ó ní ṣùgbọ́n àwọn àfa àtàgbẹ́sìn wọnú abá wa wọ́n ti sọ fún wa pé gbogbo àwọn àfa àyẹjọ́ ọlọ́sàn wọn lẹ́sàn rẹ o ara ìmọ̀nì táwọn náà fi rí àwọn èèyàn nu ọ̀rẹ́ ọ̀rọ̀ ọ̀rùn ẹgbà fọlọ́ ni bàbá yẹn ni pé wọ́n ti fi rí àwọn pé gbogbo òṣòro tó bá dé káwọn mọ́kù òun Islam ó lóun ò lébi kiri yóò ó ní tọ́lọ́ bá lójú òun ìbí ó ṣe fọ́nu òun fẹ́ ìran lálùjẹ náà á àáfà adúnà àwọn ìyá wa tó ń sunkún àsáwàgbọ̀n òtún ní mẹ́rin bàbá tó jẹ́ táwọn àwọn àwọn pé àwọn ò fìgbẹ́ ní oúnjẹ fún ọ àwọn ò fọ́ ní nǹkan kí nǹkan jẹ ojú rí ó tún fọ́ sí àfikọ́ gbajú sòlúwà tó lùgbàlà wọ́n ó tún bá àwọn pásọ̀ àlẹ́sẹ́ tẹ̀ bá fẹ́ pa òun ẹ pa òun ẹ fóun ní nǹkan jẹ ìsìláàmù lòun ó ṣe kú òun ò lójú tóun fi lọ mọ́sálásí òun ọmọ sàlùwà lóòun òun kódà tó ẹtún gbẹ́tọ̀ fóun kóun fi sàlùwà la bàbá yẹn lọ́n tó bá ti kú bá ní fíánú àlùjá náà bá ní forí jìn o ẹ̀rù ọlọ́run bá mi pé sípò àwọn èèyàn tó ní mánì tó bá ìfi jẹ́ ìmánì nìyẹn mọ́ wà kọ́rọ̀ pé lọ́kọ́ lùbí ìfi bẹ́nu báyà rẹ wàtọ̀ dákọ̀ wúlá àmọ́ iṣẹ́ rẹ wá ń rí bẹ́ẹ̀ ó rọmọ bí àáfà ọwọlé ọkọ òbí mọ sóti túmọ̀ sí pé kọ́ ọmọ ìjà àṣejẹ ṣíríkù káàkiri ó ti túmọ̀ sí wípé kọ́ ọmọ ìsẹgbẹ́rẹ́ sójú ara káàkiri ó ti túmọ̀ sí pé kọ́ ọmọ ìwọ́sẹ̀ ìyọnú ayé káàkiri ó ti túmọ̀ sí pé kọ́ ọmọ ru igbá ayé pé igbé eléyìí wákàtí kan ló fi rù ọ̀fọ̀ tó ọmọ parè torí pò tètè bímọ alpha torí pọ̀ ńlálàkàlà torí pọ̀ ń jẹun lójú oorun eléyìí ò tó kẹ́yìn ó di ẹlẹ́bọ̀ àwọn ẹlẹ́bọ̀ pọ̀ nú ayé tí wọ́n ń gbáwọ̀ mùsùlùmí gidi wá a gbọ́dọ̀ sọ̀ra fún wọn ìmánì yìí aláàbùdù rọ̀bá ni yẹkúnù ìmánì yàn wá àkọ́dí yàn yóò jẹni tí ó nígbàgbọ́ òdodo tó jẹlẹ̀ sọ́lọ yóò sì jẹni tó ládìsọ́kàn dáadáa àáfà lára àròyìn nìyẹn àǹfààní ara àròyìn àlàábùdù rọ̀bá ní bá a ṣe sọ pé yóò wà ní ìmánì yẹn yẹ̀dìtẹ́nibù shirk walkuf yóò wà jìnnà fẹ́ bọ àti kèfèrí jẹ́mọ́ nígbà tí ìmánì bá ti dúó ẹni tó bá fẹ́ jẹ́rú ọlọ́run tòótọ́ kò ní í ṣe ṣíríkù ẹbọ ìtí sì ń jẹ́bọ kọjá kájẹ́bọ sóríta gbogbo tí ń jẹ́bọ pọ̀ táwọn àfáà ti kà máa so nǹkan kọ́rùn máa so nǹkan kọ́nú ilé máa so nǹkan kọ́nú mọ́tò máa fi kinní kan sábẹ́ pílò fìkan sínú kọ́ńbọ́ọ̀dù sòkan mẹ́nu ṣọ́ọ̀bù rìkan mọ́nu sùkúù rìkan mọ́ mọ́sálásí rìkan mọ́ léeṣẹ́ ẹ̀bọ̀n gbogbo ẹ̀. ẹni tó bá fẹ́ jẹ́ àlẹ́ ní shirk wanifak àáfàá ni yóò jìnà sẹ́bọ yóò jìnà sí kíkọ ara kúfùrù ní kọ́ ọmọ lórí òkè gbogbo eléyìí ẹni tó bá fẹ́ jẹ́ aláàbùdù rọ̀bání tó fẹ́ jẹ́ a true servant of Allah ó gbọ́dọ̀ jìnnà sí i. àǹfààní aláàbùdù rọ̀bání yẹ̀kúmù bìlìwàjìbá wánà wáfíìl wàyọ̀rọ̀ gíbù náà ṣàfihà ẹ bá fẹ́ jẹ́ ẹni ọlọ́run tòótọ́ àwọn tó bá jẹ́ ọ̀ràn yẹn àwọn ọ̀ràn yẹn ẹ̀sìn kò ní fọwọ́ yẹpẹrẹ mú ara ọ̀ràn yẹn ẹ̀sìn òun ni ká kírun arọ ọ̀rẹ́ yẹn ẹ̀sìn òun ni ká gbààwẹ̀ rọ̀mọ́bọ́n ẹ̀ ń bá lówó lọ́kọ̀ yọ zàká àìmọye olówó sì yọ zàká ó lóun máa ń ṣe sọ́dákọ̀ bẹ́ẹ̀ ni sọ́dákọ̀ kọ́ lọ́lọ́run fẹ́ sọ́dákọ̀ tó ọ̀bá yọ òní jíyà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n sáka téèyàn ọba yọ yóò jíyà lọ́dọ̀ ọlọ́run ó ní sọ́dákọ̀ mi gan ti ju sàká lọ ọlọ́run sọ lẹ́sàn sọ́dákọ̀ kápúléètì pọ́pátì rẹ àti ntọ́jẹ́ prọ́fìtì ẹ lọ́dún àáfà yọ two point five mbẹ́ tọ́lọ́run bá fún ọ lówó lọ ó lóun ò fẹ́ lọ mọ́ka òun fẹ́ tóun lọ tán bí olórin kan Nàìjíríà yìí tó ń gbé kó ọmọ wa ń bàdàn bíi tó ń gbé ó ní tóun bá ti lọ mọ́kà òun ò ní kọrin sinamọ́ àáfà ó tún dé náà ó tún kọrin burúkú lọ torí pé kí ni bó ṣe lẹ̀ kó mẹ́sù èsù ti lẹ tiẹ̀ padà. àáfà ẹni tó bá fẹ́ jẹ́ ni ọlọ́run yẹ kú mú bìlì wà jìbá àwọn tọ́jọ́ náà yẹn sìn kò ní fọwọ́ yẹpẹrẹ mọ́ ìwọ tọ́já sí wípé ọwọ́ à ń bì kan wọn Allahu akbar Allahu akbar ọlọ́run tóbi ọlọ́run lọ́ba tó tóbi ọba ńlá lọ́lọ́run ọba tó bu àyà lọ́lọ́run ọba tó ẹ̀rìmọ́ lọ́lọ́run yóò wà dóyàn lónìí káwárà àfà àbáwọn mùsùlùmí ká máa ṣe súná ọmọ ká máa ṣe nìkáì ká máa ṣe fírídọ́ọ̀mù ká máa ṣe wàlímọ̀ kùránì ká máa ṣe end of year party ní sùkúù ká ní sùkúù mùsùlùmí kẹ́ẹ̀sì lọ́ọ́ kírun fọlọ́ kẹ́ẹ̀fẹ́ àsìkò zúrì lọ ó tún wá dà láàsárì ẹ wá ní kí n ta bẹ́ẹ̀ lé lọ àwọn òbí ó gbowó wa lọ ó ti á gbowó ọ̀hún àdánwò tó jowó lọ sí ọ aliwajibat tarakna àwa ń fọ yẹn ẹ̀sìn lẹ̀ lẹ́yìn ọ̀ràn yẹn ẹ̀sìn wa mójútó náà wá fílù ẹ máa dí ìfi kudu sí tọ́lọ̀ wọn bá ń sọ tí ọ̀jẹ̀ kó wọn ó nífẹ̀ẹ́ èèyàn èèyàn fi lè súnmọ́ lọ́hùn náà ni ntọ́lọ̀ ń se lọ́ràn yẹn lẹ́yìn ìgbà náà ànáwó àfilù àwọn tó bá jẹ́ súnà ẹ̀sìn àwọn jẹ́ àṣegbọ́rẹ̀ ẹ̀sìn àwọn tó jẹ́ ọ̀rẹ́ yẹn nínú Islam àfi kó nínú fílà bàbá Muhammad bin sọ́lé àlùsẹ̀yìnmí ni wọ́n sọ bẹ́ẹ̀ nínú sẹ́rù riyadu sọ̀lẹ́hìn ẹ wo ìrún wákàtí márùn ní ìsìn ó ní náfìlà àwẹ̀ rọmọbọ́ọ̀nà ní náfìlà ara náfìlà rẹ̀ ní náfìlà ṣáájú làwẹ̀ tá àgbà náà ṣàbán bàbá sọ́lé ìfẹ̀mí ni sọ́lé ìṣẹ́lú yàtọ̀ sọ́lé yìí àwẹ̀ tá àgbà náà ṣàbán yẹn òun ní náfìlà tá àgbà ṣáájú rọmọbọ́ọ̀n tọjọ́ náà yẹn mẹ́fà tá àgbà nínú ṣàwálù òun ní náfìlà tá a ṣe lẹ́yìn rọmọbọ́ọ̀nà àwọn àwẹ̀ monday thursday náà fílà àwẹ̀ ni àwẹ̀ thirteen fourteen fifteen àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà fílà ni ájì ọ̀ranyàn sẹ́ẹ̀mọ náà fílà ájì umura àtẹ̀wọ̀ tó bá ti ṣe ájì tọ́lọ́ bá tó bú ọlá sí ìlànà òkú ṣe ájì àáfà tó máa lọ umura ọlọ́run bá ní ká coronavirus ńlẹ̀ kọ́ ọ̀jẹ́ ká tètè sí mọ́kà àáfà bẹ́ẹ̀ mi gan sí wàhálà ọ̀kan mi wà ní káàbà bí mo ṣe wà kódà mọ bẹ́ẹ̀ lọ́pọ̀ lọ́mọdé máa dènà sí irú bẹ́ẹ̀ tẹ́yìn ọlọ́rọ̀ yín mọ́kà á lọ́ máa sin lọ́n àdìsí kí bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ dàlẹ́ alọ́ àáfà ma lọ sí lọ́ọ̀nì kèése pá lọ́mọ ẹ̀rọ yìí mẹ́ka kèése pá lọ́mọ ẹ̀yà sẹ́lfì fọ́tò káàkiri ọ̀rọ̀ ayé sí lọ́ọ̀nì káàbà tí wọ́n gọ́mọ̀ sí ah masha Allah ilé ọlọ́ọ̀ni bíi ah, bá ní kákòrò náà kú ọkàn ètò sí mi káàbà sí gbogbo ayé o jẹ́mọ̀ kí la fẹ́ lò ń bẹ̀ àwọn ọ̀ràn yẹn ẹ̀sìn nìyẹn ọ̀ràn yẹn ni ọ̀ràn zaka òun lọ̀ràn yẹn sọdakọ òun àti bẹ́ẹ̀ lọ pọ̀ torí pé tọ̀ràn yẹn wá bá ní problem náfìlà ni wọ́n ó ṣe kíni ni wọ́n ó fi di àlàábùdú àrọ̀báàni ẹrú sí ọlọ́run tó tọ́ nìyẹn. afa ni àlàábùdú rọ̀báàni mukuli sun kọ́ọ̀sì dún ní àmàlì yìí wájú Allah ta'ala yẹ̀bùtẹ́gì bihari bọ́ wàhádà afa lẹ́yìn tó bá fẹ́ jẹ́rú ọlọ́run mukuli sun àti ẹ̀yẹ́n bí definition yóò máa ṣe nǹkan torí tọ́lọ́run mi bá pọ̀ fún a gbọ́dọ̀ sọ́ra pẹ̀lú social media social media fẹ́ sọ wá dóun ṣe àárí mi èèyàn gbàwẹ̀ alhamdulilayi for eating sahur today for one of my six days fasting in shawar táwọn ọkọ rẹ̀ gbé sórí facebook pé ọjẹ́ sàárì lónìí kan mẹ́gbà kan náà rẹ̀ mẹ́fà rẹ̀ Alhamdulillah, i've completed my situ shawar today who ask you to put it on Facebook social media àfà táwọn ọkọ kí lọ́kọ̀ọ́ lọ́n pàkó on social media òun ṣe lọ́n láàrin wa àtọ́ lọ́n àfàìnà ní class ẹlòmí ìjọba ẹlẹ́dẹ́gbẹ̀ tọba tí ń kírun ọ̀yà gbé fóònù láti nùgbé alhamdulillah for observing Subu subuhi today gbé sórí ọtí dìde dìrin inú bóò ló ṣe jẹ́ alhamdu rabbani ẹlòmí ìjọba ẹlẹ́dẹ́gbẹ̀ alhamdulillah for giving ten thousand sadaqa today kí ló dé wàláyé àwọn èèyàn ah ọlọ́run jẹ́ ajẹ́ mukhlisun àwọn ọmọ ìyá kan bẹ mo nífẹ̀ẹ́ wọn torí tọ́lọ́ wọn èèfẹ́ jẹ́ kọ́ ọmọ páwọn làwọn ṣe nǹkan wọ́n dẹ̀ ná ìmọye owó àfà ẹlòmíì ọ sẹ́ndì owó ẹmọ́jẹ̀ wọn kọ́ wa nílò ọkọ rẹ̀ yọ lo nǹkan mí sẹ́ẹ̀sì nígbà fún òun lòun sẹ́ndì owó yẹn òun ló fi sẹ́ndì owó lẹ́tà lẹ́wà ńgbọ̀rọ̀ bá kọ̀rọ̀ kẹ̀nikẹ́ni kan lọ sẹ́ndì ẹ̀ owó tó tó báyìí lẹ ẹlòmíì ọ sì sẹ́ndì ten naira gbogbo ayé náà kọ̀ sẹ́ndì naira gbogbo a bá fẹ́ ṣe ká jẹ́ mukulisu ẹni tí ṣe nǹkan afọ lẹ́yìn tó bá fẹ́ jẹ́ ẹrú ọlọ́run yọ ọmọ ìrántí ọlọ́run ní gbogbo ìgbà ni àáfàá láàrin rẹ̀ ọgbọ́dọ̀ gbẹ bí ànábì ṣe ń sọ fún kanú àwọn sàádé láàyè àzálù ńlá. ọba ti bí ó náà fílẹ̀ òru ọlọ́run ọ̀rùn fèmí àti yín ṣubú ìtàn tán ní àmọ́ láàárọ̀ ó ṣe ọlọ́run tó ṣe rọrùn fún àsìkáàrù ìrọ̀lẹ́ ti bẹ̀rẹ̀ látẹ̀yìn àṣírí kì í sẹ́yìn mọ́gírì látẹ̀yìn àṣírí ìrọ̀lẹ́ ti bẹ̀rẹ̀ ọlọ́run ní òkè àṣírí tán ọba tún ara sàkáàrù ìrọ̀lẹ́ bọ́bọ́ ọdúpẹ́ ọ̀ráyè ṣe ọ̀padà di iṣẹ́ àbọ̀ ọlọ́lé ẹ̀yìn mọ́gírì àríkí mọ́gírì kọ́rùn tó wọ̀ ó tún ṣe òòtún ráyè ṣe ẹ̀yìn mọ́gírì ó tún ṣe ọ̀ráyè ṣe ẹ̀yìn ṣáì kọ́ sátò tó rípo sàkáàrù ìrọ̀lẹ́ àsìkò tó ti ẹ̀rí nǹkan ọ̀sán astaghfirullah astaghfirullah la ilaha illallah àlọ́mọ̀sọ̀rọ̀ ọ̀sán sáwọn àrẹ̀tí ọlọ́run lóríṣiríṣi àpẹẹrẹ pé àlàábùdù rọ̀bá ni ṣùgbọ́n gbà tí wọ́n ọ̀bà níṣẹ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ lọ́ọ̀mọ̀ sọ lẹ́yìn ọ̀rọ̀ àwọn mùsùlùmí lọ́ọ̀mọ̀ sọ lẹ́yìn ọmọ sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn ọmọ wà lè bú àwọn èèyàn kí bóò ló ṣe jẹ́ aláàbùdù rọ̀bá ní báwọn aláàbùdù rọ̀bá ní ìmù gbogbo ọgbà yẹn ọmọ rántí ọlọ́run ọba àlékè ọlá àáfà ní kásákìyèsí eléyìí wà láàbùdù rọ̀bá ìmù lẹ̀ ìbáàdà àáfà alẹ́ tó bá ọsọ ara tí ó jà jẹ́ rọ̀bá ni ká tó máa sẹ́lọ̀ gbogbo àáfà á jẹ́ tí ọmọ rùkú fọlọ́n tí ọmọ tẹ̀kọ̀kọ̀ tí ọmọ foríbalẹ̀ fọlọ́n afa aláwa ní stọ́ọ̀pù ìbáadà hàtàlùmọ́ pàtìkù tọ́rọ́lọ́ ní wá abúdì rọ̀bákà hàtáyàtì yakàlẹ̀yẹkìn ìdí ànábì sálàm àti gbogbo ẹ̀yin mùsùlùmí ayé ẹ máa sin lọ́n tẹ́ẹ̀fì kú ìwọ tẹ́nìkan bá sọ fún pé ah ibi ẹ̀ wá bá tọ́lọ́n dé ibi tẹ́yìn sí wa àbẹ́yìn sars wá bá tọ́lọ́n dé yóò ẹlẹ́mọ̀ sin lọ́n mọ́ èṣù nìyẹn o á sin lọ́n tá èkú ni ọlọ́run abẹ́ ọ̀jẹ́ á sin ọ̀tá èkú ká lè jẹ́ kan nínú àwọn àrọ̀bà ní yún àwọn ẹrúsìn rẹ tán jẹ́ ẹrúsìn rẹ tòótọ́ àáfà lára tí ó jà jẹ́ ẹrúsìn ọlọ́run òun lè léyìí aláàbùdù rọ̀bá ní kẹfìrù táúbà wà ìnáàbà wà rùjú ìlàlọ́ àáfà alẹ́ tó bá fẹ́ jẹ́rúsìn ọlọ́run tòótọ́ ara àròyìn wọn ni pé wọ́n mọ̀ túbà lọ sọ́dọ̀ ọlọ́run àárín ìmọ̀fẹ́ kátẹ́kì náà tiẹ̀ èèyàn jẹ́rúsìn ọlọ́run kò túmọ̀ sí pé mọ̀lẹ́kà ni kẹ alfaz ah, bá fà láti pẹ̀yìn náà sọ́yẹ kí yín náà tó máa ń serú nǹkan báyìí má ṣe mistake èèyàn jẹ́ ni ọlọ́run ni ọmọ lẹ́sẹ̀ o torí pé níròyìn táwọn àfa akọ́ bíi ni pé yọ ọmọ túbá tí ọba lẹ́sẹ̀ kí ló fẹ́ fa túbá mo rò pé gbogbo ayé gbà pé ọ̀gá ẹni ọlọ́run lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam. sallam bánàbí ṣe wá jẹ́ ọ̀gá ẹni ọlọ́run ẹ sallallahu alayhi wa sallam ànàbí ni ó kéré jù òun ọ̀tọ̀rọ̀ àforíjì òun ó sì túbá lọ́dọ̀ hundred times lójúmọ́ níbì kan ó lé ní seventy àwọn àfáà ní kankan náà ní sọ ó lé seventy náà hundred náà ní ọ wà lára ẹ̀ ó lè jẹ́ seventy one ó lè jẹ́ ninety two ó lè jẹ́ hundred wọ́n tọ́jú bá nàbí kò tí ẹ̀ wà á tọrọ àforíjì lójúmọ́ yóò tọrọ àforíjì fúngbà seventy ẹ má wàá gbàgbé o ẹni tọ́lọ̀ ń sọ pé òun ti iná fatahana laka fatahamu bina lìyẹ́gifirọ̀ laka lọ́wù máa ta kọ́ dámà min zambika wà máa ta àkà wàyùtí mà ní ìmọ́ta wù àlẹ́kà Wa yàkà sírọ́tọ́n mùsítẹ̀kìmù ẹ lọ ká àyà yẹn lọ ọlọ́run ti jẹ́ kó yẹ wàá yà fúrání tí èsè mọ̀nsúkà tọ́lọ̀wọ̀n parẹ́ rárá ọlọ́run ti forí ẹ̀ṣẹ̀ jànàbí ẹ̀ṣẹ̀ tọ́sẹ̀ kan tó bi èyí tọ́sẹ̀ ládìbàtàn ti bi èyí tí ó tún tí ó fi kú ọlọ́run ti forí ẹ̀jìn tó ti tó ń Aisha nínú àdìtì tó gbá wa ó náà fi kan méjèèjì wúwá ni wà ànábì tí bọ́lọ́run ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ọ́ ànábì ní àfàlà àkúnù àbídá ìṣàkúrọ̀ ṣé kí n má jẹ̀bi tí ọmọ dúpẹ́ fọlọ́run. àsára ń tá a fi jẹ́ ni ọlọ́run lẹ́yìn ìgbà tá a bá ń túbá tán a máa tún dúpẹ́ fọlọ́run. jọ̀mọ́ a túbá lórí ẹ̀ṣẹ̀ wa dojúmọ́ láàmú túbá dojúmọ́ láàmú tọrọ àforíjìn lọ́dọ̀ ọ̀run ó túmọ̀ sí pé èèyàn jẹ́ ni ọlọ́run kò ní kọ́mọ lẹ́ṣẹ̀ ṣùgbọ́n a ṣọ́ra fún kàbáyìrù dùnú a ṣọ́ra fáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn sọ̀gá irú gbunúgbù náà á tún wá jìnnà sí ṣùgbọ́n ilà lámà ọlọ́run náà sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ṣe nye jẹ́ ni ọlọ́run tó àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ àlèmọ́sẹ̀ so yọ wà kù yẹn àwọn àforíjì wọn o yọ ma hà yẹn dànù ọlọ́run jẹ́ ajẹ́ kanú ẹni o alẹ́ ní tọ́wájà làbùdù rọ̀ bá ní kẹsíìrù ṣokò yọ máa dúpẹ́ fọlọ́run gá alámọ̀rí àwọn mòmìnì ó ti máa ń ó máa ń jọ̀yàn lójú ó máa ń séèyàn léèmọ̀ kàyééfì lọ́rọ̀ àwọn mòmìnì kí ló fà á tí dáadáa bá ṣẹlẹ̀ sí wọn ṣàkàrà fàkàrà khairanla wọn ò dúpẹ́ fọlọ́run oore náà ni ó ṣe kí ni oore ni ó tún já sí ṣùgbọ́n táburú bá tó wá ṣẹlẹ̀ sí wọn sọ́bàrọ̀ fàkàrà khairanla yóò tún ṣe sùúrù àṣewọ́tọ́ ọ̀fẹ́ di àlàábùdù rọ̀ bá ní tọmọ rẹ bá kú o ní torí ẹ̀kọ́ ọlọ́jọ́ ẹgbẹ́ ògbóni o ní torí ẹ̀kọ́ ọlọ́jọ́ ẹgbẹ́ àjẹpẹ́ à ah, ọ̀dọ́mọ mẹ́ta wọ́n ti pọmọ mi jẹ àwọn àjẹ́ àdúgbò ẹ tún pélé ìjẹ èsè <laughs> àlàbùdùrọ̀ bá nínú àlàbùdùrọ̀ bá ní tí wàhálà bá ṣẹlẹ̀ sí yóò ṣe sùúrù tó oore bá ṣẹlẹ̀ sí yóò dúpẹ́ fọlọ́ bí wọn náà ṣe jẹ́ àlàbùdùrọ̀ bá ní nìyẹn. àáfàá ní bá ní amirun bil ma'ruf wà náà ń anil ẹ ń bá jẹ́ ẹrú ọlọ́run tòótọ́ yóò mọ yẹ̀kú mú bèlè amúrì bèlè wà náà yìí ánìlè mọ́ńkà yóò pàṣẹ dáadáa fáwọn èèyàn yọọ mọ kọ aburú ìwọ ọba rí máa ń rọ àmì ńkọ́ mú nkárà fáliyù gàjírí òbíyẹ́dì ìwọ já sí pé ọ̀rá burú òòkọ́ ni ọ́ nìyẹn tá a bá ti lágbára á sì wá sí nǹkan á nínú aburú tí ń lọ lónìí laburú zina òun laburú réèpù òun laburú owó èlé òun laburú ṣíríkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àáfà àgbọ́dọ̀ dákẹ́ a máa sọ pé aburú lélẹ́yìí ṣùgbọ́n àwa lo adab torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí wọ́n bára wọn ní fídì dáwà wọn ní ẹ̀kọ́ tó yẹ kán gbà dáwà fúnra rẹ̀ ó dídí pé èèyàn máa gba ẹ̀kọ́ lórí ẹni kìí ṣe kọ́ ọ̀kẹ́ máa wò pé ń tọ́yẹ ń tí làákàyè rẹ bá ní o ṣe ọfẹ́ pàṣẹ dáadáa agreed àníyàn rẹ dáa ọfẹ́ ẹ̀kọ́ aburú agreed ọwá lo òṣùlù búbú ìwọ tí wọ́n lo òṣùlù búbú fún tí wọ́n bá rí pé dáadáa rẹ̀ ìwọ ṣe tó bá di pa burú rẹ̀ jìnnà sí ṣùgbọ́n wọ́n tó lo òṣùlù búbú ó lè ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ẹ̀sìn a máa pàṣẹ dáadáa èèyàn ẹ máa ṣe dáadáa èèyàn ẹ pẹ̀lú òye pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ibi tó bá yẹ ká lórí rọ̀ àní lólílé ń bẹ̀. àfà eléyìí ni tí èèyàn ọmọ nílá tí ó fi jà láàbùrọ̀ bá ní tó ọba wa ara burú ò ní dákẹ́ ẹjẹ́ amọ̀ látòrí pọ́ mọ́ ń fọwọ́ òsì jẹun ànábì àsálà ọ̀rẹ́ ti fọwọ́ òsì jẹun ànábì ní kúlìbì yẹn ní ìní fọwọ́ ọ̀tún rẹ jẹun ṣèbí ilé kálukú àwọn ọmọ wa ń fọwọ́ òsì jẹun kí la sọ lórí ẹ̀ àwọn ọmọ yín wo blue film ní ilé kílẹ̀ sọ lórí ẹ̀ àwọn ọmọ yín wo àwọn eré tí wọ́n ti ń pọ̀pọ̀ ní ilé kílẹ̀ sọ lórí ẹ̀ o sì pera rẹ pé aláàbùdù rọ̀bá inú ilé rẹ gangan o ti dilé ṣàìtọ́n kí náà ṣe ilé rẹ blue náà ń wò ń kí náà wò àwọn eré ti ń pọ̀pọ̀ kí náà wò ní ilé rẹ eré tán ti ń nínú ilé rẹ gangan ọ̀bẹ̀rẹ̀ aláàbùrù bìlì máa rù wà ń dírà àṣírọ́tàkà alàkọ̀rọ̀bí ó máa ń dùn lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọ́n wà gbogbo dáwọ̀ àwọn orí Facebook WhatsApp social media bí ìkan tó pè mí sí nìkáì mo wá débi nìkáì rẹ̀ wọ́n iná líláyé wà iná ilé ìrọ̀jẹ̀ o ọ̀tọ̀ ni pé fámìlì ìyàwó burú ọ̀tọ̀ ni pé fámìlì rẹ̀ ọ̀gbẹ̀sìnyè ọ̀pọ̀lọpọ̀ wa ò ṣe dáwà kẹ́kẹ́ nínú ilé wa orí social media dáwà mọ́ alhamdulillah àwa dúpẹ́ ń bá nu fámìlì tiwa wà láyàwó ọ̀dàkẹ́ dáwà nu fámìlì wa tọ́lọ̀ ń sì ń falùbáríkà sí kọ́mọ falùbáríkà sí lọ. afa ẹ má jẹ gbogbo dáwà yan ọjọ́ orí social media ẹ̀fẹ̀ dáwà ládùúgbò grassroots dáwà àwọn mọ́sálásí gbogbo bàbá àmọ́ọ̀mù ẹ̀sọ́ wọn dòun bíbí àtàn. bó ni wọ́n ṣe gbọ́ súná yìí nígbà tẹ́ ẹ bá dá àwọn ẹ̀sùn mọ́ wọn táwọn ọba tiẹ̀ yóò ń súná ṣe báwọn ọmọ wọn yóò ń súná. afa àwa tá a ní àwọn iléèwé àwọn tọ́lọ́mọ iléèwé wa yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tí wọ́n pè ló ń bídí àyẹn ni súnà wá wọnú ilé wọn ṣe báwọn kan lóore àwa náà tí súnà fi wọnú fámìlì wa tí bídí àwògbérí ń bẹ̀ àfà tọ́lọ̀ fi sàánú wa lórí àwọn òbí wa lórí àwọn fámìlì wa àwọn kan lóore wà tó bá jẹ́ sí wípé àwa náà bá rò pé jẹ́kẹ̀mí náà bá dáa kí n sọ pé bàbá mi ó ń bídí àyín kí n pe bàbá mi ní kèfèrí bọ́yá súnà ọ̀bà tí wọnú fámìlì tiwa náà bàbá rẹ tó rí pé kèfèrí ni ó ń bídí àyín a kó o ṣe kúfúrù tó ń ṣe àní kó o ṣe bídíà tó ń ṣe ṣùgbọ́n bó làwọn èèyàn ó ṣe gbẹ̀sìn látara rẹ̀ àwọn bàbá kọ́ ara tí máa ń dùn mí nù ó máa ń dùn mí gan ni o ọlọ́mọ bíọ́ má jẹ́ ń kó láyé tí máa fi kó àwọn tó pọ̀ nítorí rẹ̀ nìkan táwọn èèyàn ti máa kírun nínú tí máa ń dùn mí ni pé àwa a jọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ parí skul kè lọ́dún kálukú wa kílẹ̀ ní àti ẹ́ léèkì lónìí àfẹ́ kọ́lé tó dáa àrò aburú sí ọ àfà inú tiwa náà dùn kọmọ ìyàwó kọ́lé tó dáa àwọn bàbá ìná kọ́ mọ́sálásí o àwọn ọkọ̀ ilé ilé alámọ̀ ilé rádaràda ilé tí ẹ pé gidi bí mọ́sálásí tó wà nílùú ìlú Ògùn state ẹ̀ ń ṣe ayé pé àbí ìkélé kan tí mo lọ lọ́nà ìjẹ̀bù bẹ́ẹ̀ yẹn ah, pé àbáyí tẹ̀ ni ah mo ti wò pé àwọn bàbá ìlọ́kọ́ mọ́sálásí tó tóbi tó báyìí ẹ̀yin ọ̀dọ́ mọ́sálásí wò lẹ́kọ́ mọ́tò lálá ìgbóyín gbé kí aṣọ ńlá lẹ̀ ń wọ̀ ìwọ nìkan ló fóònù two hundred and fifty thousand o tó ní láptọ́ọ̀bù bíi five hundred thousand ìwọ nìkan bó o ṣe dúró lásán ọmọ yẹn mílíọ̀n tó wọ́ọ̀d ẹni ò ṣe dáwùjọ kẹ́ẹ̀ká àwọn mọ́sálásí àti ìmọ̀ ṣe dáwà kálá bàbá jọ ń bí ìwọ náà rà lẹ̀kọ́ ọkọ́ mọ́sálásí èyí táwọn Saudi bá tọ́kọ́ táwọn Sudan kọ́tọ́ọ̀rù bá kọ́ àwọn òtún máa jà sí. àfa kó o tó lè jẹ́ àlàábùdù rọ̀ bá ní ọgbọ́dọ̀ tún gbogbo àárín yìí ṣe sóyé ọmọ pàṣẹ dáadáa ọmọ ọkọ̀ aburú ìwọ náà sì máa náwó lé lórí àáfàá ni àlàábùdù rọ̀bá ní yẹ́bùkúrò lè máa ti kú lé àyà ni ọmọ ara ti kú ẹ bá fẹ́ jẹ́ lazat anábì ní ẹ máa rántí ikú tí máa ń wọlé adùn torí náà ni pé tá a bá tá dàárọ̀ ìdá àsùbáàtà fàlátà ń tá wáyídà àmùsáìtà fàlàfẹ́ fẹ́bẹ̀rẹ̀ sọ̀bà tọ́lọ̀ bá tún ní kílẹ̀ ọmọ bá kó súbá wa láyé kámọ́rò pa àtijọ́ kejì eléyìí ò ní òjà lè máa ṣètò ọlọ́run tá a jìnà sí ẹsẹ̀. àǹfààní alábùdù rọ̀bá ní láyè bí ìdínà ubi àròbí nínà dúníyá sẹ́ẹ̀rẹ́ ń tọ́ bá jẹ́ ẹrú sí ọlọ́run tòótọ́ kò ní ta ẹ̀sìn rẹ̀ kọ́ wa lọ fira lé ayé jẹ́mọ́ ẹ̀gbọ́n tá a fà ń sọ dáadáa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ta ẹ̀sìn wọn ah, ọlọ́run bá ní sọmọ ìyá mi kan lẹ́sàn-án rí ó ríṣẹ́ graduate fresh graduate wọ́n wá ríṣẹ́ nílé iṣẹ́ tọ́já sí wípé ọtí ni ó ti dé final stage kó tó mọ̀ pé lè ṣe àràmù ni ẹni yẹn ti di phd ọ̀dà lónìí ọba fi yẹn lẹ́nu torí tọ́lọ́ wọ́n ti dé final stage ọtí lẹ́nu ah kọ̀bẹ́ sí òun mu ọlọ́run wá padà ṣe tó lóore lónìí tí wọ́n sọ̀rọ̀ yìí nínú ẹni tí sẹ̀mí ayé ẹ̀ rọrùn ni gbogbo tọ́lọ̀ ọmọ ìlú kéèyàn kan lè fẹ́yàwó tọmọ ń lẹ́kọ̀ọ́ lọ sí mẹ́kà lọ ọ̀pọ̀lọpọ̀ tọ́jọ́ bẹ́sìkì ọlọ́run ti ṣe fún àfà tẹ́yìn ọba jẹ́ aláàbùdù rọ̀ bá ní èèyàn gbọ́dọ̀ sọ ṣe torí pé sùn ọmọ ilé ọkẹ́ o ò ta ẹ̀sìn rẹ nítorí ayé ò gbọ́dọ̀ ta ọ̀run nítorí ayé kásàkíyèsí àárín àfà ni aláàbùdù rọ̀ bá ní yẹkúnù zal àkàlákìlì islami yátìlì hamida àfà alẹ́ tí ọba jẹ́ ẹrú ọlọ́run tòótọ́ ìwà rẹ̀ gbọ́dọ̀ da. àwọn àfà wa kan tọ́pọ̀ mo ti ń sàrí rọ́ọ̀ṣì òkú tó lásìkò mi ti jó tán ẹrú sí ọlọ́run tòótọ́ ìwà rẹ̀ ó ìwà rẹ̀ gbọ́dọ̀ da tó bá sọ pé ẹrúfin ọlọ́run ní ìwà rẹ̀ ọ̀dá ìwà rẹ̀ ọ̀dá sáwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wa lónìí tàà ní ẹ̀yìn abẹ́ẹ̀ṣẹ̀ súnà ẹ̀yìn abẹ́ẹ̀ṣẹ̀ sàlàfíà gidi ṣéwà rẹ̀ da síra rẹ̀ gan ṣéwà rẹ̀ da sáwọn ṣe báwọn òbí náà complain àwa tá ń tẹ̀lé àwọn èèyàn lọ lé àwọn àna ní ìṣe gan ojú tún tí èèyàn bọ̀ ń gbà míì pé ṣèbí kan nu yín lọ́fẹ́ ọmọ kinní kan tẹ́ bá di bó ṣe fìyà jẹ́ ẹlòmíì pé ọfẹ́yàwó kan lè mọ́ ti pọ̀dọ́ kan ó ti rí kan lórí Facebook ọfẹ́ fẹ́ àní ọmọ fẹ́yàwó mi àwa náà fẹ́ kọjá ìyàwó kan ṣé bá nàbí ìṣẹ́ni ẹfẹ́yàwó kan lẹ́ ń fẹ́ lónìí àfà ẹlòmíì gan sì nágẹ́ lórí fẹ́yàwó àfà àwọn ìwà tó yẹ kọ́ wà lápọ̀lẹ́ ìwà alápọ̀lẹ́ bíi tàwádò kúlùkù tàwádò ì kéèyàn jẹ́ tó wà wọ́n mú you are arrogant ẹ̀mí rẹ̀ ga sáwọn òbí rẹ̀ ọ ga sáwọn mọ́mọ́ àdúgbò yín ẹlòmíì gan ọ̀fẹ́ tẹ̀lé wa fẹ́ nìkan kan mọ́ kò bìlí pẹ́ nìkan kan lè pòun láṣẹ ìwà rẹ̀ ọ̀dá àwọn ní aláhun tẹ́sìn kálukú ẹmọ ìwọ mọ́sálásì kan níbàdàn wọ́n fẹ́ ra jẹnẹrétọ̀ individual ní mọ́sálásì fẹ́ ní jẹnẹrétọ̀ tàn lò wọ́n fẹ́ ra jẹnẹrétọ̀ wọ́n wá dáwó for so many months wọ́n rówó ra jẹnẹrétọ̀ àtẹ́nìkan wọ́n gbé ọmọ ta fún gbogbo yín o <laughs> gbogbo yín ẹ̀rí ra jẹnẹrétọ̀ kan fún mọ́sálásì wọ́n wá ń dáwó wàlẹ́ owó jẹnẹrétọ̀ ò pé ẹyọ èèyàn kan tó wá ń sọ́dí wọn pé sẹ́rí nǹkan gbogbo yín kọ̀ọ̀sọ́ọ̀ta oṣù gbé mẹ́rin díẹ̀ ọwà imam ẹ̀mọ́ wùlẹ̀ jẹ́ fún owó yẹn ẹ̀mọ́ fẹ́ ẹ̀dìsẹ̀ nǹkan mọ́sálásì ẹgbàá Generator, ó débì ní ọ̀la ẹ̀ ti bẹ̀rẹ̀ rọmọdán wọ́n fúnra wọn target kè before rọmọdán àwọn bẹ̀rẹ̀ jẹnẹrétọ̀ wọn ò rówó ra jẹnẹrétọ̀ kálukú sì lówó lọ tó tó ra jẹnẹrétọ̀ àwọn ni ọ̀pọ̀lọpọ̀ wa ìwà dáadáa ni alkaram wa ifar kágbọ́lá fọmọ ìyá wa ọ̀dọ̀ wa ní ìsìn àná ní yù selfish interest lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa kú èmi nìkan bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí n pọ̀mọ́ ẹnì kọ̀ọ̀kan ò lè jẹ́ àlàbùrọ̀ bá jẹ́wọ́ àrẹ ọ̀dà àti gbogbo àwọn ìwà táwa náà bá di pé ìwà tó dáa ni àǹfààní sẹ́ wá rí aláàbùdù rọ̀bá ní ara nǹkan tẹ́ máa fi mọ ìròyìn wọn òun náà ni pé yẹkúnù máa sùn bá ti sọ̀lẹ́hà yóò máa wà láàrin good company good companionship àwọn èèyàn rẹ ní ọmọ bá rìn ó pèrè ní ẹrú ọlọ́ọ̀ mùsùlùmí gidi tó ti yé àwọn oníbárìn àwọn ọmọ court àwọn oníbárìn àwọn ọmọ guy kò sí dáwà lára wọn o àwọn wá influence ẹ̀ negatively o le jẹ́ ni ọlọ́run tó tọ́ bá wọn àwọn ẹni ọlọ́run ni ọmọ bá rìn yá yọ àlẹ́bí náà àmọ́ náà tẹ́kù lọ́à wà kúnú máa sọ̀dìkì àǹfààní nítorí kọ́ wà láàrin àwọn ẹni rẹ ni wọ́n náà ó ṣe jẹ́rú ọlọ́run tó tọ́ ẹgbọ́n tánàbí wa sọ ní sallallahu nínú àdìsí Abu àti Tirmidhi ó ní almariwu aládìní kọlílìí faliyanzur kẹ́ni kọ̀ọ̀kan yóò wòye síta lọ́mọ amúlọ́rẹ̀ ayò torí náà ni pé wọ́n tó bá fẹ́ jẹ́ àlàábùdù rọ bá ní ẹrú ọlọ́run tòótọ́ dán torí ọlọ́run mọ́ máwọn èèyàn bú lọ́rẹ̀ ṣe bá àti rí muslim sister tó bá wọn máa ṣẹ́wó rìn táṣọ òun náà dẹ tó ní boyfriend tó lóyún tó sẹ́yún kí ló kó bá sister tó ń lò jáàbù yẹn àwọn èèyàn bú lọ́bá ní campus ṣe bá àti rí wàláì mo ti rínú àwọn student tí mo kọ́ fúnra mi tí mo kọ́ ní islamic studies tó tún jẹ́ pọ́ wá láti ilé mùsùlùmí gidi wọ́n sì lọ invite ẹ̀ sí cortisone torí bó ṣe ń múra tí ọmọ wọ́n sọ guy aṣọ rẹ́ẹ̀dì kí ọmọ tí mo dẹ̀ ń sọ ìtọ́ bá ń ka kùránì bí tẹ̀júwìn kí ló kó ba àwọn ọmọ abúlé ń bá rìn ló sẹ́ẹ̀l àwọn ọmọ tán jọjẹ́ cosmeti àwọn ọmọ abúlé ń bá rìn òun náà máa ṣe dẹ́ngẹ́ ó ti wọ yunifásitì òun ní ọkọ̀ káwé fámìlì wọn náà lọ́wọ́ à ń sòrí gbèsè àfà kí ni tí ó ṣẹlẹ̀ sí àwọn sì ń kọ lẹ́tà sí ọwọ́ à ń sáàkì pé tọ́ ọ̀bá jẹ́ àwọn àbọ̀ lọ sásìrí àwọn ò fi lẹ́tà rẹ àwọn ò fi ẹ̀jẹ̀ rẹ kọ lẹ́tà sẹ́lómi ni kọ́lọ́hún tó là lọ́wọ́ àwọn ọmọ kóòtù ìwọ òsè máa báwọn èèyàn rẹ̀ rìn mọ́ báwọn èèyàn bú rìn sọ́ra rẹ̀ àáfàá ní àlàábùdù rọ̀bá ní yẹkúmù bí mujahadati nafsihi wàmúrọ́kọ̀bátíhá wàmúhásábátíhá ẹni tó bá fẹ́ jẹ́rùsìn ọlọ́run yóò máa bá ẹ̀mí ẹ̀ jagun àti jẹ́ni ọlọ́run òyí sí èso ọmọ <coughs> àwọn nǹkan adúlé ayé pàápàá tọ́lọ̀ bá ti ń sàánú rẹ̀ lé ayé ìwọ̀n náà ń dolówó ìwọ̀n náà di doctor ó di professor ó di engineer ó di accountant ìwọ náà di councillor ó di chairman òun dáwọn polé ayé àwọn obìnrin ọmọ wa bọ̀ àwọn náà àwọn ọmọ ìváìsì rẹ sóde tí ọmọ wà ń bẹ̀ gbogbo àwọn nǹkan òun ọmọ sí ọmọ wàmúrọ́ ọkọ̀ bá tù á ọmọ pọ́lọ́wọ́ bá ń rí ọlọ́wọ́ bá ń sọ ìwọ náà ọmọ sẹ́mi rẹ wàmọ̀ áṣà bá tù á ọmọ ṣèṣù rẹ̀ mí rẹ self evaluation self supervision gbogbo eléyìí a máa gbìyànjú ẹ̀ ká tó lé ẹni ọlọ́run àfáàní aláàbùdù rọ̀bá ní láyò dọ́yẹ̀rù àwòkọ́ tì í ẹ ń bá fẹ́ jẹ́rú sí ọlọ́run tòótọ́ wọn è fásìkò ṣeré wọn è máa wéṣì àsìkò wọn ìwọ ẹ wàá rí gbogbo àsìkò rẹ̀ kí ni ó fi máa ṣe ìranù gbogbo àsìkò ẹ̀ bọ́ọ̀lù ni ó fi máa wò kí gbogbo àsìkò ẹ̀ blue film náà mọ̀ kí YouTube ìwé èsè gbà wọn wá sí àwọn àfẹ́ ẹni ọlọ́run ìwé èsè máa tìláwà Quran èsè sùn tọ́ọ̀bà ní nǹkan kan tó ṣe àáfàá ní mọ́fàsìkò rẹ̀ ṣòfò ló kó báwọn súdẹ́ǹtì lónìí wọn kàwé mọ́ ah! nígbà tí mi bẹ́ẹ̀ ṣe dáàbù mọ̀ ọ̀ràn tí ìgbà wọn ẹgbẹ́ ọ̀fìn lọ́rin mo máa ń kàwé seventy to hundred pages lójúmọ́ àwọn tán mọ́ jẹ́lẹ̀rí ń bẹ láyé wọn èkú àwọ̀ library lọ tá a parẹ́ sínú library ọ̀pọ̀lọpọ̀ tá a kà ń gbà náà ń bẹ lára wa dùn ní àwọn nowadays students tó bá ti kàwé péjì márùn-ún ó ti sú gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹjẹ́ ìsọ kankan fún yín lónìí o proprietor school ni mi wọ́n máa ń tó ní education ọ̀pọ̀lọpọ̀ àwọn rìsọ́ọ̀tì tẹ̀ ń wò lórí íńtánẹ́ẹ̀tì yẹn wà láì parí iṣẹ́ lọ́kọ̀ ńbẹ́ ìsọ pé parí iṣẹ́ wà ńbẹ́ ọ̀pọ̀ ńbẹ́ mọ́ mọ́ expression tí mo lò ìjọba náà sì mọ̀ wọn ò lé pé wọn ẹwọ́n tó ṣẹlẹ̀ ní Kwara State láti ẹ̀ bá ní ìsìn yẹn tí wọ́n lìsì àwọn skul tí wọ́n mú tí wà ẹ́ẹ̀kì mú àwọn sukuu mùsùlùmí mi náà tí wọ́n ń ṣe nù àwọn oníṣẹ́ báyìí lọ́bọ́ ọlọ́mọ bíọ́ wọ́n jẹ́ ń ṣe parí iṣẹ́ tí máa wá bọ̀ èmi gangan gbà mọ́ wà sukuu mi ń ṣe parí iṣẹ́ tí mi ní rìsọ́ọ̀tì mi tọ́lá wa ti gbọ́ ilé secondary school àwọn afọ àwa ti rè wá nílànà tọ́lọ́n rọ̀bà níyà wọ́n ti fi rè wá wà láyè mi ò parí iṣẹ́ tí mi ní rìsọ́ọ̀tì mi rìsọ́ọ̀tì mi ti mi wọ University of Ilorin fúnra mi ni mo kọ exam tí mi parí first degree second degree mi ì parí iṣẹ́ ṣé máa jẹ́ pé ìjọba kò parí iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn rìsọ́ọ̀tì tẹ̀ ń wò yẹn ee eh, eh, eh, bíbíbí kèéṣe sí ọwọ́ ẹ̀wọ́n máa o they know nothing orí ti kú wọn kàwé mọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ school sẹ́rẹ̀ school business ó ti di business irú ọ̀pọ̀lọpọ̀ wa ní sáà máa jẹ́sẹ̀ kiri wọ́n sá lọ sùkúù tí wọ́n ti parí iṣẹ́ àwọn eléyìí wọ́n ní mọ́ ni wọ́n yé parí ọmọ mi ò ní dúró àwọn ọmọ tó bí wọ́n jẹ́ ni ọlọ́run náà máa dúró jẹ́mọ̀ kí lọ́fà parí iṣẹ́ ni parí iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn sùkúù ń ṣe lẹ́wàá ara ọmọ tí ó ní ee tó bá dé sùkúù kò ní ní good point wọ́n bá tún lé wálé ọlọ́run kọ́ máa ibi iṣẹ́ ẹ̀ṣọ́ wa ẹ̀ ń fàsìkò yín ṣòfò ẹ mẹ́jẹ̀ àsìkò wa. àfáà ní aláàbùdù rọ̀bá ní tá a bá ń sọ̀rọ̀ ọlọ́run yòhíbù ìhwánì ilmu mìíràn ẹni bá fẹ́ jẹ́ aláàbùdù rọ̀bá ní inṣàlá wọn ló kù ṣẹ́jú mẹ́rin sí márùn-ún arándọ̀fù ní ìsìn ẹ bá fẹ́ jẹ́rúsìn ọlọ́run tòótọ́ yóò nífẹ̀ẹ́ àwọn ọmọ ìyá rẹ̀ tọ́jẹ́ mọ́mìnì lónìí ẹlòmíì yéé fi mùsùlùmí ó ló ń bídíà ni ó ní ìhwánì ni ó ní kinní kan ni ṣé islam ní ohe ti mùsùlùmí tí wọ́n bá ti rí àwọn àléébù lára rẹ̀ àléébù yẹn kò sí tó burúkọ tiẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ tí islam mú wa kò sí tó burúkọ òpè sákìyèsí ṣùgbọ́n nínú rẹ̀ òun ṣó hatred kódà tí n bá bá wọn kọ́mẹ́ǹtì àwọn èèyàn lórí social media ẹ̀ ah láàrin mùsùlùmí hatred tó gbóná táwọn èèyàn ọmọ ló èèyàn lè jẹ́ àlàábùdù rọ̀ bá alùwàláwù lìlìmọ́mì nínà wàlbàrà lìlìkàfìrí báwọn àfáà ṣe sọ nìyẹn èèyàn máa ń nífẹ̀ẹ́ mọ̀mí ní ibi tẹ́ ẹ bá ti rí pé ó ń sàlẹ̀ sí ìwọ̀nba náà lọ sọ́ra fún ma kìí ṣe pánikó èètì ẹ̀ kí mùsùlùmí kan wà níṣòro tó ní lè ràn lọ́wọ́ ẹ ni yóò nífẹ̀ẹ́ àwọn mọ̀mí ní àáfàá ní wàlùsà ìdúnà yóò sì máa ràn wọ́n lọ́wọ́ yóò máa kún ọ lọ́wọ́ tán bá ní ni ẹni tó bá jẹ́ ni ọlọ́run tòótọ́ nínú àwọn nǹkan tẹ́ ẹ̀ mọ̀ rí lára rẹ̀ òun ni àtẹ́dẹ́hìyà fi sabilillah yóò lè sacrifice tó bá ní sójú ọ̀nà ọlọ́run asátìmọ̀tà abúbákiri ẹni tó kógo dúkìá rẹ̀ wá fọ́lọ́run amọ̀wúmọ́rù tó kó dájú dúkìá rẹ̀ wá fọ́lọ́run àáfàá ní àlàábùdù rọ̀ bá ní yóò jẹ́ ni ọmọ sacrifice tó bá jọmọ́ tọ́lọ́run kódà nígbà míì ìwọ lè fẹ́ lo ten thousand ọmọ ìyá rẹ̀ náà fẹ́ lo ten thousand ọ́dẹ̀ fọmọ ìyá rẹ̀ pé ọlọ́run ṣe tèmi ń bò mí àfáà níṣẹ́ rẹ̀ tó bá fẹ́ jẹ́ aláàbùdù rọ̀bá ní yàkáfù lọ àfi sírì wà láàlá jama àárín ó wà very essential ó lè jẹ́ ní ọlọ́run pẹ̀lú kọjá pé ojú ayé wọ́n rí ọkọ̀ onírùngbọ̀n òun lò jáàbù ṣòkòtò rẹ̀ fò òkè ṣùgbọ́n ní kọ̀rọ̀ ọmọ tó ń ṣe àfáà àfáà lẹ́ni tí ó jẹ̀rù ọlọ́run yóò bẹ̀rù ọlọ́run ní kọ̀rọ̀ yóò bẹ̀rù ọlọ́run ní gbangba gbogbo àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n kó fún ọ tíṣà brọ́dà àwọn ọmọ tó ń kọ́ ní sùkúù àwọn ọmọ tó nǹkan lè kéwú àwọn tó àwọn afábọ̀ ọ̀kúra ní sọ ọmọ mélòó ló ti sábàlẹ̀ nù wọn ọmọ tó ń ṣe ní kọ̀rọ̀ sáàrà àwọn èèyàn tí wọ́n ń ṣe bí ẹni ọlọ́run ní gbangba tí wọ́n tó láǹjẹ̀nú tí wọ́n ń lò ní kọ̀rọ̀ àáfà á bẹ̀rù ọlọ́run ní kọ̀rọ̀ àti ní gbangba ara tí ó ti á ni ọlọ́run tòótọ́ nìyẹn àtàwọn ìròyìn míì táwọn àáfà kà tí ọ̀sásìkò ní ìparí àáfà ni ẹ wá jẹ́ ń sọ fún yín o àwọn nǹkan kan bẹ tí ò lè jẹ́ èèyàn ò jẹ́ rọ̀ bá ní ni màá fi parí ẹ̀ níṣẹ́jú méjì sí mẹ́ta àwọn àfáà láwọn ọ̀sẹ̀ sí kan bẹ tó bá ti wà lára rẹ látẹ̀kùnú abidan rọ̀bàníyà ò lè jẹ́ ni ọlọ́run tó tọ́ jọmọ́ ẹ̀jẹ̀ gbọ́ mi dáadáa ẹn táwọn ọ̀sẹ̀ sí burúkú ìbá ń bẹ lára rẹ̀ ò ní jẹ́ kan nú àwọn ẹni ọlọ́run kọ́ ọmọ mo ti sọ ìròyìn nínú àwọn ìròyìn téèyàn ó fi jẹ́ ni ọlọ́run àáfàá wa ní alákọ̀ọ́kọ́ ẹni tó bá já sí wípé ṣíríkù ló ń ṣe ó ń ṣẹbọ sọ́lọ̀ ọ̀rọ̀ tí ẹ kọjá ní jẹ́ ni ọlọ́run yóò sínú náà ni ṣíríkù ló burú jù ṣíríkù ló burú jù àti kúfúrù ẹ wo sọ nínú min alìlì kìtàbì wàlìmúṣírì kí iná finari nárì jahannama àwọn tọkọtọ lọ́run ninu àwọn tá a fún ni ni

arrogance and pride ẹ bá ti máa jọ rẹ̀ lójú kò lè jẹ́ ní ọlọ́ torí pé tó bá ṣe ìbáadà díẹ̀ yóò jọ lójú tó bá nímọ̀ díẹ̀ àìmọ̀kan náà ni torí pé kúlàmọ́ dáadáa lẹ̀ ilmù ìzádà tàwa dùn tẹ́ ẹ bá ti ráwọn sálàfù sọ́ọ̀lì àwọn ẹni retán lọ tí mọ̀ tí wọ́n bá ń pọ̀ sí wọ́n tún máa ń wà wọ́n bù ìgbà náà mẹ́ máa tẹrí ba sí ṣùgbọ́n lónìí tọ́dọ̀ kan bá di pé mò ń lo òkè díẹ̀ díẹ̀ yọba wà arrogant gbogbo èèyàn láláìmọ̀kan lójú tiẹ̀ wí ara àṣẹ tó dá láì màkàn yẹn ó lè jẹ́ ni ọlọ́run jù ọ lọ àwọn nǹkan kan bẹ́ẹ̀ nù ìsìláàmù tí ò nídìí kéèyàn já àfa àkótó jẹ́ ni ọlọ́run èèyàn jí lóru ẹjọ́ sórí ìdí kí mọ ogbó kíra alẹ́ ayé àfa èèyàn gbàwẹ̀ monday thursday sórí ìdí kí mọ ogbó kíra alẹ́ ayé mo ti làwọn ayé sùkúra ní méjì mẹ́rin mẹ́fà mẹ́jọ lójoojúmọ́ ẹjọ́ sórí ìdí kí mọ ogbó lé ayé mo ń ṣe sàárà sórí ìdí kí n jẹ́ àfa alẹ́ ayé àwọn nǹkan tí ẹwọ sàbí tó yẹ pé òun kẹ̀ mọ́ forí jẹ́yàn ṣèbí wọ́n forí jẹ́ àwọn mùsùlùmí sàbẹ kàbẹ pé ọwọ́ ń tọ́sí tó fi yọnu ọlọ́nà ni pé ó èdè ìyàn ló sùn ọwọ́ ń tọ́sí fi yọnu sí náà nìyẹn afa alẹ́ ń bá jẹ́ mutakabir ẹni tẹ́mi ẹ̀ bá tọ́ba ti lè ga jù tó máa jọ́rẹ̀ lójú kò ní jẹ́ ni ọlọ́run ọba àlekè ọlá <clears throat> òun náà ni ubu shahawat ẹ̀ ń bá ti nífẹ̀ẹ́ torí pé jíjẹ́ ní ọlọ́run ó ní ìṣe pẹ̀lọ́run ẹni tó bá wá ń wọ̀run ayé òfin kí ni yọ yẹpẹrẹ lójú ẹ̀ ìwọ tó bá já sí páyé ló tóbi jù nínú ẹ̀mí rẹ̀ ò lè jẹ́ àlàábùdù rọ bá ní ó ní ẹni sùn o five percent náà náà pé ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ mọ́ mi sọ yẹn náà lẹ́yìn lẹ́yìn ìyá jẹ́ yín ìyà ọ̀jẹ̀ èèyàn torí pé èèyàn èlé wà láyàrá àwọn tó èlé tí yà fún jẹ wọn afa níbi èmi ti bẹ̀rẹ̀ iléèwé tèmi ìyàwó èlé tó ní zero point zero point one percent lórí rí gbogbo àwọn tó ń yá wa lówó ọlọ́run bá ní sanwó lẹ́sàn-án rí asiram tó yà ní millions <clears throat> ọlọ́run jẹ́ wọ́n lọlẹ̀ láìláì jẹ́mọ́ láti yẹ kọ́ ọ̀fẹ́ yáwó èlé tó o bá wá yá tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run mọ́ wàá sọ dẹ̀tọ̀ pé ọkọ̀ ká máa yáwó èlé ọjọ́ rẹ̀ lójú nìyẹn èèyàn gbọ́dọ̀ jọ́dọ̀ èèyàn lójú o àǹfààní àmọ̀jọ́ra wa lójú rárá ká sì mọ̀jẹ́ nìkan tó yẹ pé ayé láwà nífẹ̀ẹ́ ẹn táyé bá ti lè jẹ́ kó nífẹ̀ẹ́ kò ní jẹ́ alábùdùrọ̀ bá ní àríyá wàhúbù zuhur wàsáìtọ́rọ̀ àáfà lẹ́n bá ti nífẹ̀ẹ́ sí àrí mi sí àrí mi tó lè jẹ́ ni ọlọ́run tó rọ̀ nífẹ̀ẹ́ kankan torí ọlọ́run sọ ìfà sọ pé inú ìpìlẹ̀ gan ni pé kéèyàn jẹ́ mọ́kúlísù ẹ bá jẹ́ pé sí àrí mi lónìfẹ̀ẹ́ kò ní jẹ́ ni ọlọ́run ká sọ àárín yìí ṣe àbí ni mo fẹ́ hàn mo fẹ́ ti gbogbo ayé ọmọ mi èmi mo fẹ́ ti abẹ́lọ́ ìwọ̀n bá tá a sọ ọlọ́jọ́ wúlò fíìmù tí mo sọ àtẹ̀yìn rẹ gbọ́ o jẹ́ ká jẹ́ ẹrú rẹ tòótọ́ kárí ọ̀nà rẹ láyé àtijọ́ gbẹ̀ǹde alkiyama subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk salamu alaykum wa rahmatullahi wa barakatuh